sí ọ̀kan nínú orígun níbẹ̀. mo rò pé pẹ̀lú owó tá a sọ yìí. ọmọ ipò tí fatia wà nínú ọ̀run mo rò pé èèyàn ti yanjú nísìnyí báyà wá bá wọn tí wọ́n ń kírun lọ́wọ́ wọ́n ti ń ka suratul fatia lọ bóyá wọ́n débi ihdina siratal mustaqim láfi sí takbiratul ihram láfi wọ̀run. ṣé a mọ̀ bá ìmáàmù ká lọ tọ́ka dé ni àbá dúró tájí kí máa mọ̀ ká fati àtàn káà náà tó ka tiwa eléyìí ní béèrè ẹlẹ́ẹ̀kejì tó jẹ jáde nínú béèrè yẹn ìdáhùn sí eléyìí ni pé àwọn olùmọ̀ tí wọ́n gbà pé ká ka Suratul ha wàláwó kánà kọjá pé filjahar minasolat kódà kọjá àwọn ọ̀run tá a máa ń kéwu rẹ̀ jákè àwọn kan gbà bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ àwọn olùmọ̀ tó gbà bẹ́ẹ̀ báwo la ti fẹ́ ka fatia wa ọ̀nà méjì ni wọ́n pín sí apá kan nu wọ́n gbà pé aya sí aya lámàá kàá tí ìmáàmù táǹkìrún lẹ́yìn rẹ̀ bá ti ní alhamdulillahi rabbil alamin wọn bá sí sinmi tó sinmi yẹn lànà òfin sí alhamdulillahi rabbil alamin arrahman rahim àwọn náà sáré sẹ arrahman rahim àwọn apá kan gbà bẹ́ẹ̀ nínú àwọn méjì àwọn ẹnìkejì àwọn gbà pé rárá a fatia títí tí máa mọ̀ fi ka fatiha rẹ̀ kanlẹ̀ tí màá bá ka sóràtò fatiha rẹ̀ kanlẹ̀ ìwọ̀nba àgbà tó fi sinmi kó tó bẹ̀rẹ̀ súra yẹn làwa náà sáré ka fatiha wa parí ọ̀nà méjì táwọn olùmọ̀ yẹn pín sí ni láti wá sọ yí pé èwo lẹni tọ́sẹ̀ wọ̀ràn ọba lò àfi ká mọ èwo ni máa lò láti lẹ̀ tẹ́lẹ̀ mo rò pé tó jẹ́ pé ẹni tó ṣe pé òun máa ń kà ní àyà sí àyà ni mo rò pé a jẹ́ pé tá a bá sọ pé kó dúró di ìparí fatia yẹn kọ́sẹ̀ ẹ̀ka tiẹ̀ ó ti khalafa mọ́kìfù rẹ̀ ibi tó dúró sí ó ti yapa rẹ̀ kí náà wá sí a sọ pé ibi tó bá wọn yẹn náà ló ti jọ ìrìn ibẹ̀ náà ni ọmọ bá lọ èyí tó bọ́ ọmọ lọ́wọ́ yóò filẹ̀ mo rò pé ṣùgbọ́n bá jẹ́ pé ẹni tó ṣe pé òun ìgbà tí máa ń bá ka fatia rẹ̀ dópin òun lòun máa ń ka suratul fatia rẹ̀ sẹ́mi kí o sì sọ̀rọ̀ fóun ẹnu kóun kàn tiẹ̀ dóni tí wọ́n bá ti ka fatia wọn tán òun sáré ka tiẹ̀ eléyìí jẹ́ ti jẹ́ ìpìlẹ̀ ni pé èwo lẹ́nìyàn máa ń bá lò tẹ́lẹ̀ kó tó di pọ́jọ́ ìrun mo rò pé gbọ́ mi so ó clear bí mo ń bọ̀ wá so èèyàn clear bẹ́yẹn fine mo ń bọ̀ wá kí wọ́n á ṣe pójú kan náà gbogbo àwọn olùmọ̀ wa àárí àwọn olùmọ̀ táwọn lọ síbi pé nígbà tí màmá bá ti ń kéwú jákè tá à ń gbọ́ àwọn oníkà kankan àti fatia o àti ṣúra o àníkà ẹni tì àmọ́ sí kí ni yẹ̀sítẹ́mi ìrìlẹ̀ àwọn ọmọ tẹ́tí gbọ́ ni ṣùgbọ́n níbi àwọn ìrun tó jẹ́ pé àmọ́ ń kí jẹ́jẹ́ gẹ́gẹ́ bí sọ̀látù zuhur àti sọ̀láàtì asir gbogbo ní kó wá làwọn gbà pé yọ ká fatiha rẹ̀ mẹ́ àwọn táwọn sọ yìí pé a gbọ́dọ̀ ka fatiha lẹ́yìn imam kódà kọ́ ma kí ó jákè ká máa gbọ́ wọ́n dúró sórí hadith tá nàbí sọ yìí pé kò sí irun o fẹ́ntì ọba ka fatiha tìlkìtà àwọn táwọn dúró sórí pé lópin ìgbà tó ti jẹ́ ipa gbọ́ ohun tí màmú kí àtúngbọ̀dọ̀ ká mọ́ àwọn dúró sórí àdìsí tánàbí sọ yìí pé gbogbo ohun tí màmú bá ń ká o títí jamal nínú ẹ̀rí wọn tí wọ́n tún mú wá òun ni pé ọ̀dà ẹni tó bá dé ọba wọn ní rùkú ńkọ́ sọ́báraka yẹn àbí ọ̀báraka yẹn bẹ̀fátì àti ọ̀kà ńkọ́ pé láṣẹ ní òfin kan lọ́dọ̀ àwọn àfọ onífẹ́kì pé idha ikhtalafa ahlal fuqaha ala mas'alatil wahid fahuwa masahilu azọ́ni wọ́n ní tí ìyapa ẹnu tó bá ti wà lórí mas'ala kan lọ́dọ̀ àwọn olùmọ̀ ó ti di mas'ala azọ́nù ohun tí kálukú rí ló sọ. So èyí tí wọ́n bá dúró sí ń bẹ̀ lọ́mọ bá lọ ọ̀fẹ́ ni kejì lẹ́sẹ̀gbẹ̀ bí tó bá dúró sí wallahu ta'ala alam na kí lẹ́fẹ́ fi kún ó ti yanjú náà fi ní ẹ farabalẹ̀ nọ́mbà tù wa aleykum wa rahmatulah. ìbéèrè àwọn obìnrin ìbéèrè wo ni wọ́n fi rán yín. What's the evacuation? kọ̀wá àbí kọ̀wá nọ́mà kò súlẹ̀ kò súlẹ̀ ẹjọ́ yẹn bí ìdọ̀tí bí ìdọ̀tí ló ń rí ẹ̀hẹ́n ẹ mọ́ sọ̀rọ̀ kó clear.

alhamdulillah ọmọ ìyá wa wọ́n ní ìbéèrè títà wọn ó jẹ́ ìbéèrè tó ní ó ṣe pẹ̀lú àwọn obìnrin èyí tó túmọ̀ sí pé ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa lóbìnrin ló rán wọn wọ́n láwọn ti béèrè béèrè yẹn rí wọ́n ní béèrè yẹn náà ni pé oyún bàjẹ́ lára obìnrin kan wọ́n wá sí díàǹsì fún wọ́n fọnú fún un oṣù tó wá tẹ̀lé oṣù tí wọ́n fọnú yẹn tó yẹ kó fi ṣe nǹkan oṣù ó rí àwọn àlámà èyí àwọn àpẹẹrẹ tó máa ń rí tí mo fi mọ̀ pé òun ṣe nǹkan oṣù bí inú rírun àbí kan ṣùgbọ́n kò rí ẹ̀jẹ̀ ìdọ̀tí ló rí àwa ṣèwádìí pé ṣé ìdọ̀tí yẹn só súlẹ̀ ẹjọ́ kan wọ́n ní kó dò súlẹ̀ ẹjọ́ márùn-ún àbí tíbi ìdọ̀tí bí ìdọ̀tí ń wá wọ́n nígbà táwọn béèrè lọ́wọ́ nígbà yẹn a sọ pé idol náà ló ṣe bẹ́ẹ̀ ni tó èdò ní orí ohun a wíńgà yẹn náà láti wà wọ́n wá ní bídọ̀tí bídọ̀tí ìtún sẹ́rí padà bí nígbà tó kọ́kọ́ wẹ̀ ná kò stop tó fi lo how many days fifteen days wọ́n wá ní sáà gbà pé sti idol ni àbí àgbà pé idol náà ni. bí ìdọ̀tí bí ìdọ̀tí ti lo ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sọ́dà àbí òdà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ti kọjá kò tí ì dà alhamdulillah èyí tó kéré jù nínú ọjọ́ tóbìnrin lè fi ṣe áìdọ̀ òun ni ọ̀sán kan òru kan èyí tó pọ̀ jù nínú ọjọ́ tí obìnrin lè fi ṣe áìdọ̀ nínú ṣẹ̀ríà òun lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n fún obìnrin tó bá ti mọ iye ọjọ́ tó ń fi ṣe tẹ́lẹ̀ àdámọ́ ara máa ń yí padà nǹkan tẹ́nìyàn wò ní pé ó gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin ohun tá à ń pè ní idol àti isti idol ìdí ni táwọn olùmọ̀ọ́sí ṣe àkójọ ìròyìn wo lọ́mọ ń bẹ fún ẹ̀jẹ̀ idol àbí ìdọ̀tí tá a gbà pé idol ni ìròyìn tó máa ń bẹ fún ni pé òórùn rẹ̀ kìí da òórùn kan tẹ́mi ìfẹ́ gbọ́ ni tẹ́ bá béèrè lọ́wọ́ obìnrin ẹ̀ yọ sọ bẹ́ẹ̀ fún yín wọ́n lákòókò táwa ń wò pé ṣé kìí ṣe pé nǹkan oṣù yìí fẹ́ gùn kọjá ọjọ́ tí máa ń fi wá tẹ́lẹ̀ ìgbà tó pa sọ pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ló fi lógùn pin ṣòye ó sì kéré jù ní ọjọ́ kan ọ̀sán kòrò kan àbí at any time dẹ̀ lára obìnrin lè yípo ó ti lè mọ sébọ̀ níjọ́ mẹ́ta tẹ́lẹ̀ sọ́dínlẹ̀ tọ́kàn yìí kó lọ sí jọ́mẹ́jọ jọ́mẹ́wàá ohun tí ó fi mọ̀ pé ṣé áìdọ̀ mi náà ní ń bá lọ àbí ṣe áìdọ̀ ni òun ni kó kíyèsí ẹ̀jẹ̀ yẹn àti ìdọ̀tí yẹn ṣé òórùn tó ní láti bẹ̀rẹ̀ tọ́jú òórùn tẹ́mi kọ̀ yẹn náà ló sì tún ní sá ṣe ń gbọ́ mi tó bá fi jẹ́ pé òórùn yẹn ni a jẹ́ pé áìdọ̀ yẹn ló tún prolong ló sún síwájú kọjá ọjọ́ tó ti wà tẹ́lẹ̀ tó bá ti yàtọ̀ ní kọ́lọ̀ ẹ̀jẹ̀ ti ń wá òórùn yẹn ti yàtọ̀ sóyé ajẹ́ pé stiadọ̀ lélẹ̀ tó dé lọ́ba tán yóò mọ̀ wá bá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ ọ wá jẹ́ áídọ́ lọ́jàgùn sí òkò gbọ́dọ̀ kọjọ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti pé ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún a ní kí èso oorun yẹn mọ́ a ní ní í ṣe pẹ̀lú kọ́lọ̀ rẹ̀ mọ́ obìnrin yẹn ọwẹ́ ó ti di stiadọ̀ wallahu ta'ala a'lam náà. Nà. Mhm. Kọ̀ọ̀hún. Kò yé mi o. Mhm. Ok ok. Nà. Ǹjẹ́ alhamdulillah oníbèrè níbèrè táwọn ó ní í ṣe pẹ̀lú obìnrin tó ya àkúùsì accuse lélẹ́bọ̀ ń pè àbí yorùbá náà pè ní yorùbá náà pè wọ́n fi yorùbá pè èbó ní àkúùsì obìnrin yíya accuse látara pé tí wọ́n bá ń jẹ́ òun àtọkọ tí wọ́n bá fẹ́ parí ìjà fún wọn yóò máa parọ́ tí bá tún wá ń parọ́ yóò máa fi ìbúra ti irọ́ yẹn nídìí ní ìbúra gidi nítorí kẹ́ni tí ń parí ìjà fún wọn kó lè gbà pé òdodo ní sọ irọ́ lọ́dẹ̀ ń pa wọ́n ní jẹ́ irú ìṣesí báyìí ǹjọ́ láburú kan tó lè kó bá ọkọ rẹ̀ tó jókòó tì àbí kò sí palára kankan tí ó sì fọkàn ìbéèrè wà lélẹ̀ ìdáhùn ni pé ó ní bàjẹ́bàjẹ́ ó ní tó tún bàjẹ́ kódà wà nínú nǹkan tó yẹ kí èèyàn wádìí kí èèyàn tó fẹ́ yà o téèyàn bá fi mọ̀ pé obìnrin kan jẹ́ ẹni tí máa ń ṣépè a sì máa pa irọ́ ó tó lóhun tó nítorí rẹ̀ fẹ́ títí tí ó fi pa àwọn ìṣesí ìtì tẹ bá sọ pé èpè ò níhun tí ó ṣe fọkọ̀ agbọ́yé látara pé àrọ́sùlùláhi sallallahu alayhi wa sallam wọ́n já mọ̀ pé ẹni tó bá ṣe ohun èpèlè pé máa ń mú nítorí a ti kọ́ lẹ́kọ̀ọ́ pé òjíṣẹ́ ọlọ́ọ̀ni tẹ́nìkan bá ṣe pé abọ́bá búra ìbúra rẹ̀ ọ̀gùn sámà lọ wọ́n dá padà yọ lọ sílẹ̀ wọ́n dá padà yọ lọ wájú ayé wọ́n dá padà yọ lọ ẹ̀yìn ayé wọ́n dá padà yọ lọ apátun ayé wọ́n dá padà yọ lọ apásẹ̀ ayé wọ́n dá padà yọ sẹ̀ tọ ẹni tí a porí lọ tọ́ba dọ́dọ̀ rẹ̀ tọ́ba jẹ́ni tó ṣiṣẹ́ ìpè yẹn àdámì ní ìjókòó ti yóò mú ṣùgbọ́n tí ọba ṣiṣẹ́ rẹ̀ yọ padà sọ́dọ̀ ẹni tọ́sẹ̀ ẹni tó ń búra èké tí ń ṣépè lórí irọ́ ó dájú pé ta lè pè yẹn ó mú òun náà ni ó mú ókè tó ìpè bá wá mú ìyàwó rẹ̀ ṣépè mú àbí òmù so tó bá mú ìyàwó yẹn mú yẹn àbí òmù yẹn tó ìdí ni tó fi jẹ́ pé irú nǹkan èèyàn máa ń jà lógun ni gbogbo iṣẹ́ lẹ́yìn sì gbọ́dọ̀ sí kẹ́niyàn wọ ọwọ́ rẹ̀ bọ̀lẹ̀ kódò tó lóhun tó ń fi dẹ́rù bá pé tó bá tún tẹ̀síwájú máa kọ́ ìdánù nítorí pé yorùbá náà ní èpè kì í wọ̀ sára agi o eléyìí jẹ́ bó ti jẹ́ ó sì tó ní ohun tí mọ́sán yẹn di mùnáfìkì kí ẹ máa búra lórí irọ́ ìwà nífàkì ìwà pòkì kálọ̀ sáà wa. èmi ò bẹ́ lọ́n kọ́lọ́n jó wíbẹ̀ na wa antum number three wa antum fajazakumullahu khairan na. alhamdulillah oníbèrè níbèrè tàwọn òun ni pé tá bá ṣẹ̀ṣẹ̀ parí sọlátùl àwọn ọ̀rọ̀ ọ̀ràn yẹn àwọn rí i pé táwọn yẹn bá ṣe àkárì tán wọ́n máa wá pààrọ̀ àyè ẹ bọ́ sẹ́gbẹ́ yìí kémi náà bọ́ sáyè mo fẹ́ ṣe náà fúlà wọ́n ní ìjọ lẹ́rì eléyìí ni ìbéèrè wọn alìjáwá ìdáhùn ni pé ọlẹ́rì tẹ́rì rẹ̀ gbádùn bàjẹ́ ọlẹ́rì tẹ́rì rẹ̀ gbádùn bàjẹ́ tá a bá fi pààrọ̀ àyè a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ sísọ ká la ìrun kíkí wa láàrin àti náà fúlà tá a sì bí pé salamu alaykum afa ni wa alaykum ẹ wá báwọ lọ́wọ́ ọgbọ́dọ̀ fi nǹkan kan làálà ìsídà kọ́ parọ́ ayé àbí kò fi ọ̀rọ̀ sísọ làálà eléyìí jẹ́ bó ti jẹ́ ọlẹ́rì na hadisi wà lórí rẹ̀ wa antum fajazakumullahu khayra na bismillah wa alaikum salam kí ni nọ́mbà àìsàn tí mú nọ́mbà tẹ́lẹ̀ fọ́ ah alájì ò mú nọ́mbà tẹ́lẹ̀ bismillah wa alaikum salam wa rahmatullah ọ̀rọ̀ nípa kò nídìí mọ́ yí epo mọ́ comment okay now. Mm-hmm. alhamdulillah ọmọ ìyá wa ní sọlátù jamori ká pa ìrun méjì papọ̀ lásìkò ọ̀kan nínú àwọn méjèèjì àbí ká pa ìrun méjì papọ̀ láàrin àsìkò kéníkejì wọ́n ní àwọn kíni àgbẹ́sẹ̀lé èyí tí ó jẹ́ kó lẹ́tọ̀ọ́ kó di ẹ̀tọ́ pé kéèyàn kírun bẹ́ẹ̀ ìbéèrè wọn lélẹ̀ ìdáhùn ni pé ẹyọ kan náà ni gbogbo ẹnu olùmọ́kò lé lórí. ẹyọkan òun náà ní ìrìn àjò ẹni tó bá wà ní ìrìn àjò ẹnu gbogbo olùmọ́kò lórí pé ọtọ́ kò ṣe jamu'u wa qasri ṣùgbọ́n ẹni tó bá wà nílé ìyapẹnu bẹ lórí tòun mo rò pé gbọ́ mi kì í ṣe pa sọ pé wọ́n kò tọ́ o ṣùgbọ́n gbogbo olùmọ̀kọ́ lọ́gbà bẹ́ẹ̀ náà ìyapẹnu lórí rẹ̀ kí ló bí ìyapẹnu ẹ̀rí tó ní ká kíní lé ló bí àpẹnu ẹ̀rí tó ní ká kíní lé ló bí àpẹnu ẹ bá àdìsí kan péré nínú Sahih al-Bukhari tó sọ̀rọ̀ nípa pé àwọn kí sọ̀láàtù jámúrù ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yẹn fún wa béèrè pé ṣé òjò ló akọ́yìn àbí kí ọlọ́dàbí ìpójò ni sí wọ́n mọ́ lórí yẹn lẹ́rìí pé ó jò fà tí wọ́n mọ́ lórí àdìsí yẹn ọ̀n lè lò tọ́lẹ́ ni tí rọ́wí gangan òun gan sọ pé ó ṣe kíni ó dàbí eléyìí gangan ló bí ti àpẹnu fi bẹ pé àdìsí tó sọ yìí pé òjò rọ̀ o akíjámú o tó clear tí ò sí ó dàbí ń bẹ ẹ̀ mú wa mo rò pé ṣùgbọ́n àwọn àdìsí mi tẹ́ mọ rí tó ń clear ni pé tójò bá ti rọ̀ wọ́n máa ń yí irun pípèpo wọ́n á pèrún lásìkò rẹ̀ nílùú Medina bẹ̀tù wọ́n sọ pé sọlú fi buyutikum ẹ kírun nulẹ̀ yín nínú àwọn àdìsí mi tó tún clear òun ni wíwà tí wọ́n ní ànábì wà ní inú masjid lọ́jọ́ jumu'ah èyí tí wọ́n lárúbá ọkọ̀ kan mọ̀ tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó ń sọ̀rọ̀ bọ̀ látọ̀nà tó jì réré àwọn ọ̀gbọ́n tí ń wí títí tó fi sún dẹnu ọ̀nà mọ́sálásí tó fi níre òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn kójú òórọ̀ o torí pé ilẹ̀ gbígbóná ti jẹ́ kí gbogbo nǹkan kó jóná mórí ilẹ̀ lójú ẹsẹ̀ bá anábì ṣe ń gbọ́ lànábì dẹ̀ sọ pé ọlọ́run fún wa lójú alálùbáríkà anábì ò tí ì dákẹ́ tójò fi bẹ̀rẹ̀ wọ́n ní òjò yìí rọ̀ tó pa wọ́n délé bákan náà òjò yìí ọ̀dá tó ìdíjọ́ kẹjọ kò sí ẹ̀rí pànàbí kìjàmù sóyé tó fi díjọ́ kẹjọ òjò yìí ọ̀dá ìgbà tó dọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ ànábì tún wà lórí mímbà tí ń tún ṣe kútùbà lọ tójótójó ọkùnrin yìí kan náà tún gunra kẹ́tẹ́kẹ́tẹ́ dé pé wò jíṣẹ́ ọlọ́run òjò yìí ti pọ̀jù gbogbo nǹkan tún ti fẹ́ bàjẹ́ tán o bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n dójò yìí dúró anábìdẹ sọ pé rẹ̀ bá wa ká òjò yìí kúrò ní gbogbo ògbóró ìlú Madina jẹ́ kó àwọn agbègbè rẹ̀ wọ́n lánàá bí n sọ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ òjò ẹ̀ nìkan lọ fi ohun tí wọ́n fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni pé for good that eight days kò sí àdìsí kankan kó àná kí bíi kíjà mú o wọ́n léèyàn ní ṣàfihàn pé tó bá jẹ́ pé ẹ̀rí káfòjò kí jámù ń bẹ òjòjọ́ mẹ́jọ àá ó tó kí jámù ohun tó bí ẹnu tí ó kò nìyẹn hadith ẹyọ kan tí wọ́n rí ó ní ó dàbí pé òjò ni òun gan òṣùọ́ òun lọ́gbà hadith wá fà mo rò pé ṣùgbọ́n tóun ti síbẹ̀síbẹ̀ náà ìmáàmù náà Shafi'i rahimahullahu ta'ala àdìsí mi tẹ́tùn rí nípa jámù tó ń clear òun lè tí ìmáàmù Nasa'i gbé jáde ó tún wà lọ́dọ̀ àwọn àsáàbù súnà níbí náà èyí tá nàbì sọ pé ẹ ah, sọ́rí asab tí wọ́n sọ pé anábì kí irun zuri àti asiri papọ̀ tí kò sí òjò kò sí òtútù. ṣe mọ̀ pé tẹ bá fẹ́ lo àdìsí yìí lẹ́rìí iṣẹ́ wà ń bẹ̀ iṣẹ́ wo ló wà ń bẹ̀ kò sójò ajẹ́pẹ́ òjò ọbọ̀dọ̀ ṣẹlẹ̀ tẹ́ fi lò ọ̀dẹ̀ kí zúra tásìrì papọ̀ kí ló wá fà <laughs> torí pé ẹni tó gbàdí sọ wá sọ pé kèé ṣe òjò kèé sì ṣe òtútù ẹ̀yin dẹ̀ ka òjò àtòtútù sínú ojú ẹ̀jẹ̀ mọ kí jámù kí ló wá fà náà mi gbọ́ àní nílùú Madina kí ló fà Imam Nisa'i tó ń gùn jù yẹn ló ń clear rẹ̀ pé Ànábì dá ìran àyílà dúró kò kí lásìkò rẹ̀ títí tó fi di ìgbẹ̀yìn ìgbà ìgbẹ̀yìn ìgbà zoro wọ́n wá pẹ̀rùn Ànábì wá kí zoro tán ẹ sì mọ̀ pé ìgbẹ̀yìn zoro ni ìbẹ̀rẹ̀ àkókò asiri wọ́n ń kí zúrù tán lójú ẹsẹ̀ wọ́n ń fa sírì lé àwọn olùmọ́ládìsí yóò fi ibi kankan sọ̀rọ̀ jámù rárá bí tí kọ́ mọ̀ ọ̀rọ̀ ìgbà wo ni òun bẹ̀rẹ̀ ìgbà wo lọ parí sí lànà ìfẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ rẹ̀ ń bẹ̀ tó bá rí bẹ́ẹ̀ lè lò ó fún jámù ooo mo ti padà sọ kọ́ọ̀sì ìdí tó fẹ̀ ju ohun tẹ béèrè lọ o kò yé yín mọ́ kò yé yín mọ́ kò yé mọ́ ná torí àwọn àdìsí wọn lè mọ mú wá nìyẹn iṣẹ́ tí bàbá dáadáa yìí ṣe ni Allah maghfirlahu warhamuhu asheikhina al-alama hafiz hajar al-asqalani tọkọtìrà tá à ń pè ní bulugul marami min adillatil ahkam gbogbo àwọn hadith táwọn yẹn mọ́ fi ń sẹ̀rí lórí ìdájọ́ ló kójọ sínú tí a yẹ tẹ́ bá gbá bulugul kì í ṣe gbogbo hadith lọ́wọ́ àbẹ adilla ni àwọn tẹ́lẹ̀ mọ́ lò ohun tó ń já jámù ní àdìsí yàtà àdìsí ọ̀yá ni wọ́n máa yẹn jù ọ̀yá mú jámù wá mbẹ̀. a jẹ́ pé ta bá fẹ́ lo àdìsí ti pé kò sójò yẹn sóyé àwọn náà lè lọ́rùn zúrù lára di ìgbẹ̀yìn ìgbà tí ó sì jẹ́ ìbẹ̀rẹ̀ àkókò àásìrì táwa kí zúrù tán tá a fà á sírì lè ṣùgbọ́n àbọ̀dọ̀ ló fún mọ́tọ̀r òjò torí pé kò sọ́rọ̀ òjò mbẹ̀ so clear ọyẹ tán. Imam Shafi'i nínú àwọn àìmá tẹ lè yọ dànù láíláí kò sẹ́ni tó lè yọ kò mọ nínú àwọn mẹ́rin tá a ní àwọn làwọn gbà pé kíkíjámù ò tọ́ nígbà tó jò bá rọ̀ kíkíjámù ò tọ́ nígbà tí òtútù bá mú lótútù gidi kíkíjámù tọ́ lọ́dọ̀ títí wọn nígbà tí òjò sú táwọn òpó lè rọ̀ lọ́dọ̀ Imam Shafi'i wọ́n gbà pé kíkí sọ látò lè jẹ́ mọ̀rí ọ̀tọ̀ nígbà tójò ti rọ̀ tán tágbàrá ń sàn wúwù tẹ́rù ń bà wá pé ó lè rù yẹn lọ ìdí ni táwọn fi ka nǹkan méje kalẹ̀ tí wọ́n lè torí rẹ̀ kí jámù lọ́dọ̀ tiwọn ọjà bó ti jẹ́ ẹ̀rí pé mo ti fọ́ sí wẹ́wẹ́ tó tọba rẹni tó lóhùn òkí jámù ẹ̀rí tó wá ní lòun fi lóhùn òkí tọba rẹni tó kí jámù ìmáàmù tó tẹ̀lé lórí ọ̀rọ̀ jámù lójú òkè sálámù alaykum wa rahmatullahi. وعليكم السلام ورحمة الله alhamdulillah ọmọ ya wa wọ́n ní ìbéèrè títà wọn ní ó ṣe pẹ̀lú pé ní masjid kan wọ́n bu owó kan tí wọ́n fẹ́ fi gbọ́ ìnáwó tó jẹ́ bùkátà lára ẹ̀sìn nínú mọ́sálásì wọ́n wá ń pariwo ẹ̀dákun ẹ̀dáwó yìí àwọn èèyàn dáwó àwọn èèyàn gbogbo àwọn tí ń dáwó wọ́n ń ṣàjálà orúkọ wọn kọ́ ọwọ́ atakoko kan ni akọ̀wé ní ẹgbẹ́wé àwọn tó dáwọ́ ẹgbẹ́ jáde ká mọ àwọn tó kù tí ọ̀dá ká mọ àwọn ojú ọ̀bà yìí jẹ́ wọ́n á gbé orúkọ yẹn jáde wọ́n á kà pé Alhaji Lati ọ̀dáwó Bakoya Adini ọ̀dáwó pọ́ǹtì ọ̀dáwó Musharraf kọ̀dáwó wọ́n á ní ṣé irú bí wọ́n ṣe ṣe yẹn ìjọ tọ́ nínú ẹ̀sìn sọ́tọ́ kọ́tọ́ o. nítorí pé tùnà àṣírí ẹ sì mọ̀ sórí tẹ́nìkọ̀ọ̀kan bá yí tí òjì ọ o. lódodo la láwọn èèyàn pé kò bá kankan yìí àwọn n'i amu, aláàmú tí òjì ọ o. síbẹ̀síbẹ̀ náà di ọkàn ní ṣe ẹ mọ̀ bá tọ́jú ọkàn rẹ̀ fi gbádùn kò bùkátà kẹ tu láṣìírí kò tu bùkátà kẹ ọ̀rọ̀ dáadáa lọ̀rọ̀ tá a fà ìbéèrè yìí nígbà táwọn tọ́ bá ti ní tọ́ bá dọ̀la akọ̀wé mọ́ gbòwé bọ̀ wà láì láàárọ̀ ọjọ́ kejì àwọn èèyàn ní wa mọ́sálásí sẹ́mi <laughs> lẹ́fi sí ẹ̀yẹ <laughs> àwọn tó burú débi kó tún rùwé lọ́bọ̀ nílé eléyà ọ̀dà eléyà ọ̀dà títú àṣírí mùsùlùmí ni abẹ ọlọ́run bá kó tún àwùjọ wa sí ẹnikẹ́ni tó bá dáwọ́ ẹ mọ̀ pé kúkú òun lọ́nà fún ara rẹ̀ òun ní ọgbẹ̀sán rẹ̀ nǹkan tá a lè ṣe ni pé kẹsọ ẹ̀san tí mẹ́mí ká náwó fẹ́sìn ọlọ́run fáwọn èèyàn tẹ̀sí ní fẹ́rọ̀kùn ẹ mọ àwọn àhádìsì wa gbogbo àwọn àyà koran tọ́lọ́ níta náà yá mi lówó tí ń san padà lọ́nà tó dá ẹ mú wa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ táwọn èèyàn jèrè pé wọ́n náwó fẹ́sìn ọlọ́run tọ́jọ́ tòdodo tí ò sí rọ́mẹ̀ ẹ mú wa eléyàn ti tó ó ti tó torí pé ọlọ́run bá pé innahu la tahdina walakinna Allahu yahdi man yasha èyí kọ́lẹ́ fọ́ọ̀sì ẹnìkan pé ọbọ̀dọ̀ mọ́ sí báyìí ọbọ̀dọ̀ mọ́ náà ọlọ́run mọ́ fẹ́ni tó bá wù mọ́ ilé ìjẹ́bù ti jẹ́ sàdùn náà kí alhamdulillah oníbẹ̀rẹ̀ ni tí a bá jọ wà ládùúgbò àbí àjọ jẹ́ ẹbí àtẹnìkan ajẹ́ni tá a máa ń ṣe dáadáa síra wọn dáadáa yẹn bá débi pé a máa ń fúnra wa ní nǹkan lẹ́bùn a máa ń bora wa láṣìírí tí ìjà àbí èdè àìyedè bá ti wá ṣẹlẹ̀ láàrin àwa àtẹni tí àjọ máa ń ṣe nǹkan yẹn fúnra wa òun wá jẹ́ onírègùn yíya bẹ̀rẹ̀ sí ṣe règùn kẹ́ máa wo kíní aláìmoore yẹn o nígbà tó bímọ tójú fẹ́ tì tí ò rówó kó mọ ọ̀kan náà ó kọmitì ń sìn tọ́wọ́ àǹgá mọ́ lọ mú wá o bákan náà níjẹ ló tọgbàṣẹ́ tó di wàhálà tí wọ́n ní yọ lọ ẹ̀wọ̀n èmi mọ̀ dáwó lẹ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìjẹ́ ẹni tá a bá rí pé irú ìwà yìí ló ní nígbà tíjà bá parí tó bá fẹ́ ṣe fún wa só tó lóhun tá a torí ẹ̀ sọ pé rárá yé mọ pebi mọ́nú èmi èyí sọ mọ ọ̀rọ̀ èyí tọ́jà pé ó fún mi lóúnjẹ tán ọ sọ̀rọ̀ tó ju oúnjẹ tó fún mi lọ sí mi yá dàbí kí n forí ságiri kí n kú wọ́n ní sọ́tọ́ ká sọ bẹ́ẹ̀ àbí ká sì má wọ́ọ̀rì ká máa gba nǹkan tá à ń gbà lọ́wọ́ rẹ̀ ìbéèrè wọn lélẹ̀ gbogbo orúkọ ọlọ́run ọba tó ga la fi bẹ ọlọ́run àti àwọn ọ̀rọ̀ yìí ńlá rẹ̀ tẹ́nìkan ò tó bá figagbága lórí rẹ̀ la fi bẹ ọlọ́run kó jọjà rẹ̀ kó má tú wa láṣìírí láyé àti lálùkìyàmà bákan náà láti bẹ́ẹ̀ kó jọjà rẹ̀ ohun tí ó mú wa jẹun ọ̀tá wa ọlọ́mọdé kárì lópin ìgbà tí o bá ti mọ̀ pé ẹnìkan jẹ́ onírègùn àfi tí wọn náà bá jẹ́ òwe Yorùbá tí wọ́n ní ẹni tí ọ̀rọ̀ ò dùn òun ló máa ń dún dídùn òkété yóò pé fínfín nǹkan kékeré náà ló ṣe fún mi kọ̀pọ̀ Islam ó fẹ́ ká jẹ́ alásàjẹ Islam fẹ́ ká jẹ́ alásàfẹ́ islam fẹ́ ká jẹ́ alásàwọ̀ gbogbo nǹkan náà fẹ́ ká sẹ̀sà lórí rẹ̀ ká jẹ́ alásàse ẹni tá a mọ̀ bá se kọ́ jẹ́ ní ẹ̀sà gbogbo èèyàn kọ́ làwọn abọ́dọ̀ mọ́ bá se gbogbo oúnjẹ kọ́ la gbọ́dọ̀ jẹ gbogbo obìnrin kọ́ la gbọ́dọ̀ fẹ́ a ní choice obìnrin tí ó bá ti ṣe tán fẹ́ sin ọlọ́run ó lè fẹ́ fúndélé gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ ṣe àṣà ìsánú rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tá a bá rí pé aláìlójútì torí pé gbogbo ẹni tí bá máa ń ṣèrègùn ìṣẹ́ ni eré ọlọ́run láwọn tọ́jẹ́ pé tí wọ́n bá ṣe sọ́dáka tán ní Suratul Baqara wọ́n yìí fi alimanna ìrègùn wọ́n yìí fi tẹ̀lé àwọn èèyàn rẹ̀ nìyẹn ẹ̀ ráwọn tọ́jẹ́ pé gbogbo tó bá ṣe yóò ṣèrègùn èèyàn bú ni yàtọ̀ sí ká gba nǹkan lọ́wọ́ rẹ̀ yẹ ká ba sí gan nítorí pé àdìsí wa pé mọ́ mú ẹnìkan ní sahib ọ̀rẹ́ minú àfikọ́ jẹ́ múmin mọ́ bá ọ̀rẹ́ ìwà àtẹnìkan débì kẹtẹ́jọ ọmọ jẹun àfikọ́ jẹ́ olùpayọ̀ ọlọ́ ẹni tó bá tarí pé kéèsì olùpayọ̀ ọlọ́run kí lọ fẹ́ bá ṣe fún ilé ìjẹ́bù ti jẹ́ ọlọ́run nítorí aláṣẹ náà wa alaikum salam وأنتم فجزاكم الله خيرا. báwo ni ẹ èmi ò rí yìn iwájú mo rí ok. Okay. alhamdulillah ẹlẹ́yìn fẹ́ mọ̀ nípa àwọn ìjókòó tá a lè jókòó nígbà tá a bá níjókòó àtáyá ẹni torí pé ẹ̀yìn ti gbọ́ rí pé méje náà ló ṣe lọ́lọ́lá jù èèyàn lọ́wọ́ jẹ́ kẹ́ mú kan wá ìjókòó tó jẹ́ pé èèyàn máa ń jókòó lórí àwọn ọmọ níkà tọ́rẹ́ rí pé lórí ọmọ níkà lẹ́ yẹn àwọn olùmọ́ni kò burú kéèyàn jòrò ìjókòó yẹn kò dáa tó ní ṣùgbọ́n kò burú ìjókòó tẹ jókòó lórí ọmọ ní báyìí á kò burú èyí tó á jẹ́ pé ẹsẹ̀ tí wọ́n ní kẹ gbé náà rò òun lẹ tẹ̀sẹ̀gbẹ́ kan ṣe ẹgẹ́tì mi ẹsẹ̀ ti tòsí ni wọ́n ní kọ́ wà rò lórí títí tọ̀tún náà bẹ̀t ẹ wá àbí sẹ́bẹ̀ náà kọ́ ni. ókè ẹsẹ̀ òsì wọn lájókòó lé lórí ẹsẹ̀ ọ̀tún ni wọ́n ní kọ́ nàró ẹsẹ̀ òsì lẹ́wà nàró ẹwà jókòó lé sí ẹsẹ̀ ọ̀tún ìjókòó bídé àlélẹ́ tó tí wọ́n bá sọ pé bákan ní ká ṣe nǹkan ẹ̀rí pa àmọ́ ń sọ fún wa pé àwọn ọ̀nà tí nǹkan máa ń fi jẹ́ bídé àbí mẹ́fà ni aláǹsọ̀lù wọ kẹfìyà ìpìlẹ̀ pé ẹsẹ̀ nǹkan báyìí tàbí pé kò sí nú ẹ̀sìn ẹ̀ wá mú wa bídé àlè àbí nǹkan ẹ̀ wà nú ẹ̀sìn ẹ̀sẹ̀ lọ́nà tó yàtọ̀ sí bọ́n ṣe ní kẹsí ọ̀tún wọn ní ẹgbẹ́ sẹ́yìn gbé sósì bídíà ni ilé ìjẹ́bù ti jẹ́ ẹ wá ní sí ìròyìn ẹ̀dá bí ìròyìn ọ̀dá tó bá jẹ́ pé nìyẹn sí bídíà tí ò nímọ̀ nípa rẹ̀ pé bídíà ni rabbana la tu'akhizna in nasina aw akhtana ọlọ́run bá ní ká máa sọ pé kò ń foríjì wá lórí ohun tá a gbàgbé àbí tó yẹ pé àṣìṣe ni ilé ìjẹ́bù ti jẹ́ kálọ̀ sàlọ̀ dà wa alaikum salam mr adefabi láti ìlú Ìṣẹ́yìn náà ẹnìkan bímọ. lillah awa, wọn ní ẹnìkan bímọ ọmọ yẹn ti wá dàgbà wọn wá láwọn fẹ yí orúkọ rẹ̀ po torí pé àwọn gbọ́ pé orúkọ táwọn fún lákọ̀ọ́kọ́ orúkọ yẹn ọ̀dà àwọn wá bùkátà pé àwọn ó tuntun ẹran pa wọn làwọn pé ǹjẹ́ pípa tí wọ́n fẹ́ yẹn ṣé bídíà ni àbí èsè bídíà. ìbéèrè wọn nìyẹn ìdáhùn ni pé ṣé èmi ni mo fẹ́ tún ọmọ kó tí mo fẹ́ pẹran sẹ́mi ni ná sẹ́mi ni èmi kọ́ tọ̀ ẹni ẹlẹ́bi pé ṣé bídíà lè yẹ fẹ́ ṣe yìí ni o àbí súnà ni ṣùgbọ́n tá a bá ní ká gbé sínú àgbáyé Islam àwọn ò rí ẹ̀rí kankan fún ọ tí wọ́n fẹ́ ṣe yẹn àrí ẹ̀rí kankan fún kórúkọ kan mọ̀ dáká yípo súnà lélẹ́yìn ṣé mo bẹ́ẹ̀ ó kọ̀ kan ká máa jẹ tó kọ̀ yẹn ọ̀dà ká padà á mọ̀ pé orúkọ yẹn ọ̀dà torí pé ìpín mẹ́ta lorúkọ pín sí lọ́dọ̀ àwọn olùmọ̀ nínú ṣẹ̀ríyà a ní àwọn asmáwo almubah a ní àwọn almakuruat min alasma bẹ́ẹ̀ la ní àwọn muharramat wọ́n la láwọn orúkọ tó láti máa jẹ́ bẹ́ẹ̀ la láwọn orúkọ tó jẹ́ pé islam kórìíra ká jẹ wọn a sì láwọn èyí tó jẹ́ èèwọ̀ èyí tó burú jù lè èyí tó jẹ́ èèwọ̀ èyí tí islam kórìíra yẹn káyé òun náà kó lọ́dà tàbá yí ń pètọ́ ó kórìíra rẹ̀ kò dépò èèwọ̀ àwọn orúkọ tó bá jẹ́ èèwọ̀ ni o táwọn àwọn ayípo àbùkátà ká pẹ̀ràn o níjọ́ yé àbùkátà ká pẹ̀ràn ojúṣe kan lẹ́ran pípa jẹ́ tóbi máa ń se lórí ọmọ tó bá dì sí lẹ́ẹ̀kan ó ti tán kódà bá jẹ́ pé ọ̀tọ̀ lórúkọ tó fi pa ohun tó kàn bùkátà ni pé ọmọ yẹn ọ̀jẹ́ báyìí mọ̀ báyìí ni ọmọ jẹ́ o ó ti san rẹ̀ tọ́jú ọlọ́run nípa tún yẹ láti fọ ẹran yẹn dógò níwájú ọlọ́run báwọn bí sọ pé kullu gulam rahinatu bi haqiqatihi gbogbo ọmọ kọ̀ọ̀kan láàmú sàfitì rẹ̀ síbi ẹran táwọn fi dógò fún lọ́dọ̀ ọlọ́run ilé hmm? ìjẹ́bù ti jẹ́ ìgbà tó ti pẹ́ ẹran yẹn lákọ̀ọ́kọ́ wọn ò bùkátà kan tún ẹran mi pàkó tó di pé wọ́n yí orúkọ yẹn po wallahu ta'ala a'lam wa ala subhanaka allahumma bihamdika nashhadu an ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayka اللهم يا معلم سليمان علمنا ويا مفاهم إبراهيم فهمنا اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته